gbé tutù wá wà gbé fóònù náà. yèyé o yèyé o yèyé o nípa ọ̀rọ̀ ọmọkùnrin tèmi rẹ̀ jọ ń dọ̀rẹ̀ ó ṣèlérí fún pé ò ní fóbìnrin mi ó sì ti ń fóbìnrin mi mo fẹ́ kẹ́ bá ń gba nǹkan ọmọkùnrin rẹ̀. n kówó fún un bó bá dọ́dọ̀ tiẹ̀ yóò sọkùn bó bá dọ́dọ̀ tiẹ̀ yóò dìdọ̀ lẹ́nu kò sí nǹkan kan tí ó awo. àwọn oúnjẹ. kí ni funfun wá ṣe láàrin dúdú àbí ìwọ ti gbàgbé ni bájá tó bá wọlé tẹkùn yóò fẹ̀jẹ̀ o. ẹ̀yin ìyá ẹ mọ̀ jẹ́ ń fẹ̀jẹ̀ wẹ̀ ẹ mọ̀ jẹ́ ń fẹ̀jẹ̀ wẹ̀ èmi ò bá tìjà wá. nígbà tó o bá tìjà wá ó jẹ́ kí ló wá bá wá. ẹ bí ò bá nídìí obìnrin ìjẹkùmólú ọ̀rọ̀ kábíyèsí ìlú apòdì òun ló gbé mi wá ẹ ó ń sunkún aláìrí bí ó ń gbàrúwẹ aláìrí pọ̀n ó ń fọwọ́ sùn nu ògiri gbígbẹ ọ̀rọ̀ mọ̀lẹ́dìẹ lẹ́yìn adìẹ ó bú purú sẹ́kún ẹ gbà mí ẹ má jẹ́ ó kú láì lọ́mọ sáyé ìní mo bá wà. padà wo ó torí ọba àlú àpòdì ọwá yìí ah, ní sunkún aláìrí bí kò ní bímọ. ẹ má ó jẹ́ bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ mo bẹ ẹ jẹ̀bù rẹ̀. ó ti ṣe ń tẹ́nìkan ṣe ojú rẹ̀ sì gbọ́dọ̀ rí ń tẹ́nìkan ò ẹ jẹ̀bùrẹ́ àánú ojú kìjà kí wọ́n bojú anu ẹkùn ìjà gbẹ́kùn sùn ẹ ṣàánú rẹ̀ ẹ ṣàánú rẹ̀ ẹ̀yin ìyá ẹ ti ẹ tèmi awo mọ́ ẹ awo mọ́ ẹ má jojú tì mí ẹ má jẹ́ ń awo awo ń ọlọ́run ní oru tẹni ẹlẹ́ni alọ́bàálù ti ṣe ń tẹ́nì kò ní bímọ ẹ wá bá ń dáríjì gbogbo ohun tó bá wù kó ṣe ẹ bá ń dáríjì ẹ sọdọmọ ẹ má sọ dẹran ẹ sọdọmọ kẹ gba kẹ gbẹbẹ mi ẹ má jojú ó tì mí wọn ló gidi má làjà wo fẹ ìṣe làwo gbàwo ń gbọwọ báwo bá gbàwo ń gbọwọ ṣe làwo tẹtàwo yà ẹ̀tẹ́ mi ẹ̀tẹ́ yín ni ẹ̀yin ìyá ayé ẹ ti gbàgbé ibi tá a ti jọ pín ni lórí ta mẹ́ta ṣàlàyé tọ́já tàrí ọ̀nà ọ̀run gbangba nígbà olúkókómọjógbó ẹ̀lùjù kan ti ń bẹ lẹ́yìnkùlé Ọ̀rúnmìlà níbi ọmọ tuntun ti sorí gudigudi nígbà amọ́làdì ẹ̀pẹ́ mọ kọ̀rọ̀ sí lẹ́nu ẹ̀pẹ́ mọ kọ̀rọ̀ sáwo lẹ́nu ẹ̀yin ìyá ẹ wo tèmi ṣe ẹ wo tèmi ṣe bó bá sẹ̀yìn ẹ wo tèmi ṣe. awo bá wa ṣe pété yìí yóò bímọ. yóò bímọ. àní yóò bímọ. ẹ ṣeun ẹ ṣeun ìdánwò tá a ṣe fún ìbọn bá yege yóò bímọ bí ọba sì yege kò ní bímọ o ṣùgbọ́n ọ̀wá gbọ́dọ̀ sọ fún bọ́ ọba sọ fún òní dára yìí òní dérò ọ̀run. àtẹ bá ti ní mọ́ yìí ní sọ. awo àlọ́ gbọ́dọ̀ sọ fún. awo yóò bímọ. yóò bímọ kan. bá a nì. ẹ ṣeun. àṣírí kékeré tá ìhàn náà nù. Ah! yóò bímọ. ṣùgbọ́n ọ̀ gbọ́dọ̀ sọ fún kò gbọ́dọ̀. oko gbọdọ tẹnu bọjọ débi tí ọtẹnu rẹ jáde ọgbọ ọgbọdọ sọ fún un. ọgbọ ìdúrà lọ. ẹkú ẹtọ ọlù. gẹ́gẹ́ bí mo ṣe ṣèlérí pé wọ́n rìnrìn àjò nítorí kábíyèsí mo ti rìn mo ti rìnrìn àjò hmm. mo bá wọn àyàmí ayé pàdé. àwọn òjijì fi hmm. onígbà tẹ́pẹ̀lẹ̀ jà tí bá níjà láì fọkàn. a sì jọ dúnadúrà ń pa ọ̀rọ̀ kábíyèsí. ẹja ń bá kan. akànni. Ah, wọ́n ní kábíyèsí ó dọ̀lọ́mọ. ìfàmùdúpẹ́ ah, o ara ìgbọ́n rẹ̀ fún ṣùgbọ́n ọ̀nà tí ó gbàdọ́ lọ́mọ ìrì náà bá nà fẹ́lẹ́ fún mi. wọ́n ní abirùn kábirùn tí ó bá rìn ní rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ kábíyèsí ká má fojú àbùkù wò ó kí kábíyèsí ó fà á mọ́ra abirùn obìnrin abirùn hmm, kí kábíyèsí ó mú wá àfin kó máa tọ́jú rẹ̀ bí olórí bí olórí láàfin kó máa kẹ́ ẹ kó máa gẹ̀ ẹ́. araba hmm? kí kábíyèsí ó fábíọ̀rùn sáyà. kọ́ máa kẹ́ kọ́ máa gẹ̀ẹ́ kọ́ sọ di kíkẹ́ lọ́mọ. ṣé kìí ṣe ìwà àdọ̀tí burúkú náà fún odidi aládé ìlú. irọ́ sí dọ̀tí kan bẹ́ẹ̀. àwọn ìyá ayé abirùn wọn ràn sí i pàṣẹ abirùn ni ó ti dọlọ́mọ sáyé. èmi ìjọba àti mo tiẹ̀ wá ń sọ̀rọ̀ báyìí ṣé àfọ́jú tí àìwò jábọ́ lọ rẹ̀ tá a wá ń pariwo pé ha abájú ìgbà ti fa òsè tó ti fọ́ lọ́wọ́ alára afọ́jú kò ti dàwó lọ. Hmm, àwo òde mi ń pa. tó ti bọ́ fọ́ lọ́wọ́ afọ́jú tẹ́lẹ̀ ti dàwó lọ. tó dàwó lọ hmm. Hmm, odidi ẹyin ijú méjì. àwa aláwo fún àwa ń pariwo. bí o ṣe wá jẹ́ kí iṣẹ́ mi. ẹnu wo la fi sọ ojú fún kábíyèsí pé kí kábíyèsí ọwọ́ àbí mi. mo lọ sọ ọ́ ọ̀dẹ̀ ń ja tọ́mọ̀ nù. ẹ awo ó wà láwo láàrin èmi àti tó bá dé kan ọ̀gbọ́dọ̀ lọ́rùn mọ́. ọba ti fún kábíyèsí àrò mẹ́ta ni ọ̀gbọ́dọ̀ gbọ́dọ̀ láéláé òtítọ́. àwíwo lẹnu awo wo. awo tẹnu lòwú ọgbẹ̀rì ni. gba ìrẹ́. o ṣeun mi. àjọlọ. àjọbọ. awo ah, bàbá awo ilé ìlú kókó mi ò ṣeun àbọ̀ ọ̀dọ̀ bí o. arábáwo ní kí n ṣàlàyé fún yín pé nípa àrìn àjò tó ń rìn wípé ire ló ń mú bọ̀ odù tó jáde ńbẹ̀ ńlá kí báyìí wọ́n ní kí lá mú tìbí ọsàn bọ̀ òun rere òun là ń mú tìbí ọsàn bọ̀ òun rere ewé ọ̀sán ọ̀sán ni o òun rere ńlá mú tìbí ọ̀sán bọ̀ òun rere kábíyèsí èyí já sí wípé òun rere làwọn onílẹ̀ mú bọ̀ fún yín ẹ wọ́n ní ọ̀rọ̀ yìí dayọ̀ ọ̀rọ̀ èmi náà dayọ̀ ọ̀rọ̀ gbogbo wa dayọ̀ pátákó gbogbo ìdùnnú tó wọ àfihàn ìtọ́wọ́ ọ̀dẹ yìí kò ní jáde mọ́ kò ní jáde nílé gbogbo wa kábíyèsí wọ́n ní ẹ bí akọ ẹ sì bá bu bàbá hm? wọ́n ní ọ̀rọ̀ tí yín ti kúrò ní ejò tó lọ lórí àpáta tí ò nípa wọ́n ní ẹ̀ nípa rẹ̀ sówó ẹ̀ nípa sọmọ ẹ̀ nípa sẹ́ẹ̀kú baálé ọ̀rọ̀ baba kọ́rọ́wọ́ kan náà lọ́wọ́ abèyàn àjàjà ibi tó so sí ò ṣeé ká ibi tó rẹ̀ dẹ̀dẹ̀ sí kò ṣeé fàtú. ẹ ẹ àwo hm? ojú mi ojú rẹ ojú tán lẹ ọ̀rọ̀ wa ni wọn wọn káfọ bẹẹ bu ẹnu náà láì sọ. So kí ni àmọ́ ọbẹ̀ náà yan yan yan yan yan. bàbá pàṣẹ sọ jáde lẹ́nu pé Ifá àtàwọn onílẹ̀ ní abirùn ni ẹ fi ṣe ẹ mú mọ́ra ni ipe nìkẹ́ ẹ máa tọ́jú bí ìyàwó. fì lẹ́nu ni ò jẹ́ mọ bí mo ṣe lè gbé kalẹ̀. òsín. bó ṣe wí. dẹ̀dẹ̀ rẹ̀. àká ah, ah, bàbá kọ lórí ìta abẹ́hùn lórí ìta wípé ntọ́kàn tutù tó sọ̀dọ̀. ni wọ́n tara rẹ̀ ní ọmọ fásakin. bàbá. àdàpèmọ lọmọ mi ń fẹ́ wọ̀ ó lè mọ ló lè ń jẹ ṣé wèrè obìnrin. wèrè kan o. kí aláwí kí ló ń wí kí ni wọ́n ń pè ní. mi ò nílẹ̀ ẹ sì wò mí sùnsùn ẹ taari wèrè sí mi kí lára rẹ̀ ní ti lọ. ẹgbẹ́ ẹ ṣe wí náà nù sára àwọ̀ gan yá. ara mi le ju tàná lọ. ti kọ̀ rẹ̀ ọ́. péré o. máa lọ ilé. sẹ́kọ̀ sábà. ọ̀dà kábíyèsí o. kábíyèsí o. Hmm. ẹ̀wẹ́ ni àní ó fẹ́ ni lójú tó fata sẹ́nu ẹni tá a ní kó kíni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́ èmi mọ̀ délé ayé ni mo bá là lọ́wọ́ mo sì mẹ́ni tọkọ àṣé àgbà awo máa ń tẹsẹ̀ wáyé mi kàkà kó sì wáá bu àṣírí ọ̀hún ó tú mi sí hòhò láàrin ìjà kan gbogbo ọmọ aráyé wàyí o èmi wá fi ọ̀rọ̀ náà dáwó pẹ̀lú fásakin àṣé ẹni tó wá tún rí ni tán ní máa ṣe ni kàkà kí fásakin ó bu àṣírí òun ní wá ń tò bòròbòròbòròbòrò káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin ìlú aráyé wá mọ àṣírí mi ó wá dáa bẹ́ẹ̀ o wọ́n ní tó bá kọjú sí ọkọ̀ òta tó bá kọ̀yìn sí ọkọ̀ òta tó bá nìkan tún èrò ara rẹ pa ó kọ tá ó sọmọ ẹni inú ẹni ní gbé. ń wò mí o ọ lè tẹ̀lé wọn ni ah, ẹ ẹ gbọ́dọ̀ kí lè tẹ̀lé ni wọ́n jọ wà fún náà ah, ẹ lọ ìdá mi o ẹ máa mú bọ̀ ọ̀hìn ah, ẹ ẹ ju ọ̀nà kí lè tẹ̀lé ni wọ́n tẹ̀lé ojú ọ̀nà kẹ́yìn kí ni ìmọ̀ bá yín lónìí o ẹ ẹ máa mú bọ̀ náà orí ẹ burú tí wọ́n ti gbọ́ ìyàwó alẹ́ yìí o. ti pàṣọ mi ọjà pàṣọ mi fún mi kẹmẹ ẹ sọlá fi ẹ máa sọlá fi mọ bọ òun òwò ẹ mọ. ìwọ bá gẹṣọ mi mọ bí ti ń wò òpó ònù akéde dánidáni ọjà kéde tẹ̀lé mi wọ́dọ̀ wà fún. mò ń bọ̀ àbá bí ti ń bọ̀ ẹsẹ̀ kú lórí. ah jẹ́ kó mi ó gbé lọ tí ó bá ọ̀nà. ẹ dákun fún mi èmi yín láti lónìí ẹ gbà. gbàmúrò. ó bá yọ̀dẹ tí bí ó yẹ kí mú ìsọlẹ̀ àti oríṣiríṣi àyànmọ́ láyàn látọ̀run. ó yà ìwọ lọ́ọ̀rẹ́ pé kábíyèsí fún mi. Thank you kábíyèsí kábíyèsí ojú mi mọ̀ rí tolódo lónìí ìwẹ̀ ni mò ń wẹ̀ lọ́wọ́ tí àwọn dòǹgárì àti ẹ̀sọ́ bíi nǹkan ń bá mi ṣọ́nà ṣàdédé ni ọmọbìnrin olórí ibú arìndí yìí bó ṣe kó ń láṣọ ni bí ìbá ṣe ọpẹ́lọpẹ́ àwọn dòǹgárì ìhòòhò ni bá wọ àfin lónìí. <laughs> olórí ẹyin ṣé a máa sọ̀rọ̀. kábíyèsí ń sọ̀rọ̀. gbọ́ kí lorúkọ rẹ̀ indibọn ni o indibọn ni o ń sọ̀rọ̀ o ṣe bó porúkọ rẹ̀ fẹ́yìn lẹ́ẹ̀kan ṣé àìlè sọ ni. fèmí lẹ pẹ̀lú àní kí lorúkọ ẹ. adébímpé. adébímpé. ẹ ẹ wò ẹ wò ẹ wò ẹ wò ẹ olórí o kú oríire. ifá ronke. ifá òkè ọ ẹ ẹ dògárì ẹ lọ jù sínú túbú ẹ lọ jù síbẹ̀ pátá ìlúbílẹ̀ ẹ má fọ́ kan o ẹ sá jù sí olórí ojú rẹ mọ̀ rówó mọ̀ rọmọ o. Ah, ah. ẹ adúpẹ́ ìyá máa dúpẹ́. ìgbọ́n náà ṣé olè láàpẹ ni àbí wọn ràn. n ò kó tiẹ̀ yé mi kábíyèsí n ò tiẹ̀ mọ̀ tí ìbáṣọpẹ́ lọ pé wọn. ọ̀rọ̀ sunukun rèé o téèyàn ó fojú sunukun o àbí tó kó ohun gbogbo ògbóró tó wá jẹ́ tí odò lọ́wọ́ tó ti jáṣọ ẹ̀ ló tó kó ẹ̀yìn ọ̀dà kí wọ́n sá fi síbẹ̀ náà. kábíyèsí hmm. ẹ̀kọ́ ni wọ́n mọ̀ mú lọ ní ẹ̀sìn ni wọ́n mọ̀ fìyà jẹ. olórí ìmọ̀jà ṣèdájọ́ ló ara wa ìgbà mí èèyàn á máa jàre yóò sì tún padà jẹ̀bi sọ́tọ́ bá yá ọmọ fẹ́ wọn fìyà jẹ ni èlò ní ọ̀nà mi tí dòǹgárì kan bá kì í ṣé kò lè nà fọ́ lójú ẹ̀ já ní sùúrù ó ti jìnnà sí i. lẹ́yìn tó ṣe adúrú nǹkan tó tó bá òun fún mi. àdó ní sùúrù ẹ bó ti jẹ́ lòlù ẹ ṣeun pẹ̀lẹ́ ìwọ náà ó tó ọgẹ́ o a sì wí tàwí ọ̀ lè. kábíyèsí irọ́ lọ pa ọ̀ wáyà rẹ̀. ẹ̀lẹ́ kábíyèsí. ọkọ awo. fẹ́mi ọláògùn. ọkọ awo mo mọ̀ rí yín. ẹ lórí àsọtì ọ̀rọ̀ wa náà ni a wò. ẹ ṣó ti bọ́ sí sọ́wọ́ yín ti tẹ̀. ọwọ́ mi ò tẹ nǹkan kan o náà mo wá bọ́ ọ sí. báwo. ọwọ́ mi ò tẹ nǹkan kan ọjọ́ sì ń lọ. àwo ó ti ẹ̀rí tí mo rí ni dẹ̀dẹ̀rẹ̀ kan olórí hmm. àwọn ẹrú wọn bá pọn mi yá wàrà wọn bá lé wọn lọ tura lódò ìyẹn rẹ̀ wo ni máa ṣe lóyún o ní àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ rí pé lóṣooṣù òun lè máa lọ ṣe bẹ́ẹ̀ lódò ṣé a máa ṣe bí àwo. Eh, kábíyèsí a máa wáyé bẹ́ẹ̀ eh, àwọn olórí máa fẹ́ fẹlá wọ́n fẹ́ jayé ọlọ́ba sí kábíyèsí lọ́rùn omi lè wà lé òkan sì sọ wípé àwọn fẹ́ lọ rèé tura lódò dandan lá àwọn fẹ́ lọ rèé tura ẹ mọ̀ pé odò a máa tutù mọ́yàn lára ju tilé lọ ẹyin ṣùgbọ́n pẹ́ẹ́sì á ní okun ọ̀dọ̀ngárì lọ́wọ́ àrìndẹ̀ hmm. kan wá kú aṣọ olórí dẹ́ndẹ́rìn. làwọn ẹrú wáyà wọn sá gba aṣọ ẹ wọn gbà lọ ẹ ìrùbẹ́ bá mú ẹ mẹ́jọ ọlọ́wọ́ wọn bá wọn bá kó aṣọ olórí òkú olórí náà gànkẹ́ wọn bá wọn máa mú wàsáàfin wọn mú wàsáàfin tí mo gbọ́ báyìí àbí wọ́n fi lúlù ṣe kínní lórí ibú yìí tí wọ́n rárán ni nbẹ ní ìtúbú báyìí o àwo <laughs> èèyàn ò ní nǹkan tèmi rí kábíyèsí tibí tá a wá sọ ọ̀nà wo la gbé gbà. ẹ̀rọ ẹ̀gbọ́n ti fa wí ifá ti kìlọ̀ fún yín ifá ní kẹ́ ẹ wá ẹni abirùn kan kẹ́ ẹ mú wọ ààfin kẹ́ ẹ máa tọ́jú rẹ̀ bí olórí ẹ mọ̀ pé èmi fátàrí sí yín tọ́jú rẹ̀ ah, ah, láàfin. àwo ah, ṣé bí irú èyí wá ni. Ifá ní abirùn ẹ̀yin sì ní dèdèrìn kí ni yàtọ̀ nù abirùn àti dèdèrìn wọ́n ní àfijú ọlọ́rọ̀ ẹgbẹ̀ra. ọ̀bùrà ẹ̀rẹ̀ ń wá sí ìrè ẹgbẹ̀fà ó nípa ságà òun àbíkú ọgbọgba wọn jẹ́ ẹ̀ tí mọ̀ wípé abirùn tí fáńtọ́ka sí ìní dèdèrìn tó wá kásọ lórí o ẹ̀yà ẹ lọ wá bẹ́ẹ̀ sì máa tọ́jú rẹ o ah. ẹ̀ mú kúrò nílé túbú kẹ́ ah. máa kẹ́ ẹ. Olódùmarè má dáyé ìyá mi lẹ táwọn ọba ẹgbẹ́ mi bá gbọ́ tó kíkẹ́ yín bá kàn kí láwàá gbé. èèyàn sọ fún yàn ni ebi ọ̀rọ̀ èmi àtàrin yín ni. ẹ má bá ọ̀dọ̀ àwọn olórí gan kọ́. mo ní ọ̀rọ̀ awo ni ẹlẹ́ta kò gbọ́ sẹ́yìn ọ sọ fún ọ ni. ayé mo má dààmú èèyàn o ká má mọ̀ wá nǹkan débi ó nira o. fèsì ah. rẹ ṣe sẹ́nu ẹ mú jáde ní túbú kẹ máa tọ́jú rẹ̀. Hmm, ìfọwọ́kọ̀ wa mọ̀ ọ́n sí i bí ọlọ́gbọ́n lórí ti bí ọlọ́gbọ́n. ìnákwìtì. alolúwa ẹ̀ ọ̀gbọ́n máa bọ̀ mọ́ alẹ́ ìgbìlẹ̀ o. ìnákwìtì. ìyá lóde. ara ẹ̀ balógun ìtì ẹ̀yẹ kí n kọ́kọ́ jókòó ah, ah, kí ló wáá dé tá a fi rí ọ nípàdé. ẹ jókòó. Hmm. balógun ìwọ ni mo wá rí dáadáa bó o ṣe ń wò wá rìn pásípàsí fẹ́ bálùdẹ máa lórí èyí ìpàdé àárí ọ ẹ o sì ń wò wá ràn. ẹ gbọ́ ìyálóde. gbọ́. ṣé ẹ rí ọ̀rọ̀ aṣípa ó ti di ti gbogbo ọmọ mara náà ni. èmi ò sì lè wá pàdé àbí ńgbà wọn fi dìgbò lugi ránni sí agbẹ́kọ̀ wa sadélé tá a sì ámẹ́jọ́ tá a mú lọ́dọ̀ kábíyèsí tí kábíyèsí ní ká gba bó bá ṣe ṣe tásìpa náà wá sọra ẹ̀dí ajá àdìgbò lugi tí ọ̀sẹ́ni tí ò lè bù jẹ́ ṣerú ìpàdé bá ń lèmi ó máa wá tì. ẹ wo ìyálòde ẹ má jẹ ntàn yín n ò ní pàdé kankan wá. Ah. Eh. balógun ọ wà pàdé. ṣé àṣìpá fẹ́ lágbára jù wá lọ nínú ìlú wa yìí ni ẹ bá wa la nílùú wa àwa la mọ òró ìlú wa àwa la sì mọ búùlù wa kí ló wáá dé tí ó fi àbàdùdẹ máa lórí mọ wò wá ràn o mọ wò wá ràn ẹ gbogbo ohun tí ń ṣe nínú ìlú yìí ò dáa ṣé dúró náà a nílùú mi ìta fẹ́ kó lọ ni ẹ à nílùú mi dákun mọ́ wò wá ràn. ọ̀dà lórí ìtọ́ wa sọ yìí bá a bá ní ká fi aṣèrè lẹ̀ kó ṣe é wò lóòótọ́ yọ ba nǹkan jẹ́ wọ́n wá nǹkan ṣe sí bí bàtà bá ti ń ro pọnlápọnlá kò sì tán tí ó yanu ńgbà ẹ̀gún bá sì ti débi hùn. àkókò tó tí ó yọnu ẹ gbọ́. ìlú yóò ní bàjẹ́ o ìlú yóò ní dàrú máa lórí o ó dàbọ̀ o. kábíyèsí o àṣẹ kábíyèsí ẹ sì gbádùn oúnjẹ ẹ jẹ́ àgbọ̀n mi mú mi sáà máa mọ̀ rìn gbogbo àyàwájú kan ọmọ rìn àsìkò rìn tí ẹ ń gbà gbogbo tọ́ jẹ hmm, máa jẹun so kárí. olórí hmm? sọ ọmọ mo yóò ní tí bọ́ọ̀ ṣẹ̀ṣẹ̀ jẹun ni. káàdì ẹ ẹni mo rí. kí ló rí. rẹ́dẹ̀rẹ́dẹ́ lára lámòdì bi eja koro korò. mi eni ń dọ̀wọ́ ah. mo ní kí ẹ ẹ ẹ gbọ́ná ṣé wọ́n yan ọmọbìnrin mi ni. lọ́nà wo. oúnjẹ tẹ́mi gbé kalẹ̀ tí mo lọ bu omi wákà tẹ́mi kábíyèsí ọ lẹ́yìn àti wèrè jọ ń jẹ́ papọ̀. mo lọ ti rí wèrè. wọ́n ní kátàgbéráwọ̀ káfáwọ̀ ká gbéyàwó ká bímọ tán ká sọ lọ́wọ́ lẹ́yìn. ọ jẹ́ jokun ẹ lọ ni. ọmọ ọ̀dà yìí. kí ni ń gbóná lára ẹ báyìí. ẹyin ẹ̀mí kábíyèsí torí ọmọ dìndìnrín. tó bá ṣàrò ọ̀dá náà oúnjẹ mi ìtọ́ oúnjẹ àbóúnjẹ tó ń lé. kí n bọ́ lè dáná lọ dáná fún ọmọ dìndìnrín oúnjẹ tẹ́mi fi ọwọ́ ara mi ṣe ah, ṣé mo sọ fún ọ kòkò ní gbomi àtẹyìn fẹmi àti ẹsẹ sórí tọra wọlé yìí tí ó mú ọ kó láàfin òun lára wọlé yìí. kábíyèsí ṣé ti sa ayẹlẹ ṣe ń ṣe yìí. mo ṣe tí mo rí jẹ́ ń gbé yìí mi ọjà dé. tọ́bẹ̀ pé bó ti dáa nu bó ti dáa o. Hmm ọ̀kánjú àníwọ náà ọmọ mi yóò mọ̀ sí. olórí mi o. ìyàwó tí ò wá sí nǹkan o. ṣàlàfíà ni kábíyèsí nǹkan ẹ o ṣàlàfíà ni ṣàlàfíà ni o kà á sí nǹkan olórí. ìyá wa hmm. ẹ̀yin ni mo wá rí o ìyá wa ẹ̀ṣẹ̀ mi o ẹ̀yin àtàwọn olóyè tó kù ṣé ó yẹ ó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ wá fẹ́ fẹ́yàwó fún kábíyèsí ládùúrú bí gbogbo olùwà ṣe tó yìí kí kábíyèsí ó má wá rí ọmọbìnrin kankan tó dángájíá tó rẹwà débi pé dídì rìn bó bá tiẹ̀ wá fẹ́ fẹ́yàwó lémi yẹ ṣé dídì ló wá yẹ kẹ́ ẹ gbé wálé wá bá mi láàfin hmm. ó kù díẹ̀ káàtó. olórí olórí Ah, ojú tí wọ́n fi rí arábìnrin tó ń wí náà lèmi ọ̀ èmi kínní náà fi rí iná làwọn olóyè tó kù náà fi rí ẹnìkan kan ọmọ ìgbà tí kábíyèsí gbé wá ààfin ó sì mọrú ẹni tó ní o ó mọ̀ wípé kábíyèsí agídí ọkàn ń da kábíyèsí láàmú bó o ṣe ń wo èmi tí mo jókòó yìí àtàwọn olóyè yòókù kọ̀sẹ́ tó mọ̀ bí kábíyèsí ṣe gbé ọmọbìnrin wá ààfin ó ń kálukú kan rí náà ni ojú tí wọ́n fi rí làwa náà fi rí làwọn olóyè tó kù fi rí ẹnìkan kan ọmọ ń pa ẹ ó sì mọ̀rọ̀ ọkú ẹ pé kò ní gbọ́ kò ní gbà ní nǹkan tó bá wà nù rẹ̀ ní òsì ẹ lè darí ẹ̀kú òbí tí bá ń ṣe. ẹ ìyá wa tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ àtẹ̀yìn àtàwọn olóyè yòókù kí wàá lè rí ṣe sọ̀rọ̀ nù. <laughs> n ò kúkú wòran n ò bu kẹ́díwọ̀ akúkú ṣe gbèsè mi gẹ́gẹ́ bí ẹnìkan mo lè bá kábíyèsí ṣùgbọ́n mo kì tá a bá ń ju abẹ̀bẹ̀ sókè ń gbà àgbà ibi pẹlẹbẹ ní ọmọ fi lélẹ̀ kábíyèsí lágídí ó sì ti nífẹ̀ẹ́ ọmọ ń ju ọ lọ àpáta ah! dà sí o bí kò ṣe ká ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Ah! ìyá wa bí báyìí lè padà dáàfin wọn ò fi irú èèyàn tí mo jẹ́ hàn ọmọ òun wọn fi lákàlàkà wọn jẹ́ káàfin gbóná ọmọ ẹ wo wọn lé omi gbóná sí láyà ẹ wo ẹ ṣe mo rí yín náà. wá wá wá lórí mama fi wàdùwàdù lábẹ́ ẹgbó náà tọ́ ọ bá ní o fagídí ṣe kábíyèsí ò ní lé o èmi ni mo mọ̀ bí ẹ ṣe jinlẹ̀ tó wọn mọ̀ pé kinní kan òjòbìnrin ó kú ta ni ọmọ náà ní nǹkan tiẹ̀ ti ń tẹ́ fún kábíyèsí láti. léyìí dídìrín ń bẹ́ẹ̀ ni dídìrín ó tún lákẹ̀kẹ̀ jù ú lọ kábíyèsí mm. fẹ́ràn rẹ̀ sùúrù láì ṣe o. láàmú ìgbésẹ̀ tá a gbé tí kábíyèsí ó fi tì kúrò láàfin kó sì ń tó lè ṣe lé lórí kábíyèsí ti nífẹ̀ẹ́ rẹ̀ kódà ìfẹ́ rẹ̀ lọ́kàn kábíyèsí à lè fi wé ìyá wa sọ́wọ́ mọ́ra wọn ni èmi sì dìde rìn. àwọn olóyè láàrè ìdìbò bá kábíyèsí ni kábíyèsí ó fi mọ bí ó ṣe lé e bọ́ ọba ló lè fúnra rí ò lè rí lé sọ ara ẹ̀kọ́ farabalẹ̀ ayé ò ní lé ọ́ndì ẹrù rẹ o. ọ̀ sami. <gasps> àmì ìyá wa ẹwọ ẹ ṣeun wọn ò tún máa rí yín. ọ̀rẹ́ kíni kí n fún ọjà kó o tó máa lọ. ẹ ẹ má wulẹ̀ ṣe. má ṣe èrò fọ́ ni o. ẹ jẹ́ n tètè mọ́ ra àfin. ẹ ṣeun kò burú. báńkì kábíyèsí o pé mi náà kàn wọ́n láàtán. ṣe bẹ́ẹ̀ tí ni n bomi sùúrù mọ́. bomi sùúrù mọ́ ẹ ṣeun n ò mọ rí yín. yọ yí ọ o yọ da fún ọ àwọn ilẹ̀ wa rẹ. <laughs> ọ̀dà o ẹ bá ń kí kábíyèsí wọn á gbọ́ o kan ìlà tán á gbọ́. Hm. ní ti ń pè ń gbò náírà nù ara rẹ̀ ń bù máa sọ kẹ̀wù bẹ́ẹ̀ bí àmọ́ tí ọ̀dà wò ní kábíyèsí. ǹgbọ́n ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ wọ́n lè jẹun kí ló ṣe tí o fi jẹun ebi ni o pa ọ tí ebi bá pa ọ ó jẹun. mo ń bá ẹ sọ̀rọ̀ ń wá rùkì ọmọ ọ̀tún nìyí ó jẹun àbò jẹun. mi ti jẹun. wọ́n máa jẹun tiẹ̀ ebi á pa ọ́. ó ti dẹ́yà mi ó ti dẹ́yà mi náà. ìwọ́n tiẹ̀ yóò dáa fún ọ ẹ̀yà amútọ̀tọ̀ dáa fún ọ kí ni ṣe ọ ẹ ẹ ẹ ẹ. pẹ̀lú àwọn wa síbẹ̀. balógun kíkalẹ̀ sí. ìwà àti tani. ìjà ni. àṣepa ọ̀rọ̀ ni mo wá bá ọ sọ àṣepa sáyé lọ ń jẹ bẹ́ẹ̀ ní jésù yìí ṣé bí wọ́n ti ń sáyé nìwọ ń sáyé yìí bí wọ́n bá pé kó o wá jáde ní sọ wá yẹ kó o máa tẹ ìlú bàṣùbàṣù ó yẹ kó o dojú ìlú rú mọ́ a lọ́wọ́ báwa bá ṣe báyìí ìwà àrí nǹkan wá jáde lélẹ̀ lórí wòmí àṣepa ó tó gẹ́ alùbàtà kan ò gbọ́dọ̀ dárin mọ́ ìwà tó ń wù yìí ó ti sú wa wòmí mo wá kì ọ́ ń lọ ní o mo fẹ́ kọ́ ọ lọ jáwọ́ torí tó o bá kọ̀ tó o jáwọ́ ó kàn dínú yọ. balógun kí ló rí ṣíwù èmi ni èmi adelé ni èmi adelé ìlú aládò ni ó ń bá sọ̀rọ̀ bí ọmọdé èmi ni balógun ọmọ tí ni kí ló ṣíwò ọ màmí ni èmi adélé nì. àbájọ nbẹ́ ti lọ fẹjọ́ mi sun ọba wa ẹ̀tẹ̀lẹ̀ gbábọ̀ abùkúlẹ̀ kọ̀bọ̀ èmi adélé nì èmi ni mo ní ìlú aládùn báyìí èmi ni aláṣẹ ìlú aládùn báyìí àṣedọ́bá wù mí mo lè pa kílẹ̀ tí ì ìwọ wa larun kàtà ó ń sọ̀rọ̀ sí mi èmi adélé nì kí ló ń gbígbẹ́ ṣọ́ra rẹ o ṣọ́ra rẹ o ṣọ́ra rẹ o kó má bàa kọ ìlú nínú iyọ̀ èmi ni mo sọ fún ọ. àṣepa. Ah, mo dáràn. sọ̀rọ̀ pé wọ́n là ń bẹ̀rù. torí pé a lọ fẹjọ́ sun ọba náà ló fún ọ láṣẹ gbogbo tó ń ṣe. à ń bẹ̀rù alájá ajá ṣe gbóhùn là ń bẹ̀rù ṣùgbọ́n o tó o bá fẹ́ mọ bí mo ṣe jẹ́ ìwọ má jáwọ́ n sọ fún ọ wípé ológbòjò ní bàbá eégún tí òjò bíi lébè ò tí wọ̀ gbalẹ̀ èmi balógun mo sọ bẹ́ẹ̀ èmi balógun tí mo ránṣẹ́ pogun tí mo dúró dogun jigantogun ẹrù jẹjẹ ní gbogbo lẹ́kílẹ̀ àṣìpa tó bá kọ̀ tó jáwọ́ àjàbàjàbàjàbà ní ọjọ́ tí ajá bá fẹ̀yìn sọ irin níjọ́ náà lẹ́yìn rẹ̀ wọ́ dànù. èmi ìwọ ìbí ẹni ọ ẹ kígbe mi lọ ibi ẹ bá rí o ẹ kígbe mi lọ orí kì í fọ́hún ẹ̀dọ̀ kì í dùn pín òtútù kì í mẹ́jà lálẹ́ odò ibi ẹ bá rí o ẹ kígbe mi lọ ẹ̀yin wèrè. kúdà sí o. olúwa mi lákọ ọmọ wàbí ìbọn. ẹ ẹ yọ̀dà fún yín o àti bí a bá dé ojú ogun ṣíṣe là á ṣe o ẹnìkankan nù yín ò gbọdọ̀ sábọ̀ nǹkan ìpààyàn ẹgbọ́n bẹ́ẹ̀ gbọ́ gbogbo òpọn kan ká tó bá bọ́lẹ̀ báyìí ẹjẹ́ ò tọwọ́ ọ̀pọ̀ kú ẹ gbogbo wọn pátápátá ni ẹ pa. olúwa mi ẹ̀yin náà ti mọ̀ mí pé ìbọn ọwọ́ mi àtàmọ́tàṣe ni. àṣùbí àrùn àgẹ̀dẹ̀ gúrù ìwọ rẹ bẹ̀rù rẹ dúró sí. kúndà ìṣí o. bàbá. afẹ́fẹ́ láti darí ìgúnnu. mo gbádùn. o rẹ dúró bẹ̀rù. olúwa mi ẹgbẹ́ gíláàrin ni o mo ra gọ ẹnì kẹ́ran kẹ́ran gbogbo ni tó kí kẹ́kẹ́ pa máa yí òòrùn yín lẹ́nu o. mo ń wo bàbá ńlá bàbá ẹni tí ò wá kọjá yìí o. ta ló sí ọ̀nà yìí balógun mo ní balógun yìí dà balógun dà sórí èmi tó ń wò yé èmi àjànà kó rọ́bìtì wọ́lu ni mọ́lẹ̀ bí èbìtì àjẹ́ nítorí olókùn padà balógun tí wọ́n ń béèrè ń gan-an balógun lu bàbá tèmi ni òun sì ló ràn mí iṣẹ́ o ó wá ní iṣẹ́ náà bí fún kíní ìwọ forí kàńtàkàńtà yìí ọmọ lè kọjá sí ìlú bàbá tèmi. Ah! ìlú tí èmi eh, àṣìfà tí màá ṣe adelé ìlú ọlọ́dọ̀ ẹ̀yìn gbójúgbóyà ẹ wá sí ọ̀nà ọbọdè ọ̀nà ni ó pa yín dànù. ariwo kọ ajá yín tó wọn lẹ́sẹ̀kùn àbàmọ̀ kó má sàn bá àtẹ̀jà o. ayé rẹ ò ní dára. gbọ́dọ̀ èmi èmi oyún ọwọ́ wẹ̀ ẹni ọ̀pá ọ̀rẹ́ ni ọ̀pá sílẹ̀ ni ọ̀rẹ́ ni ọ̀pá ọ̀rẹ́ ni ọ̀pá ọ̀rẹ́ ni ọ̀pá ìfọ̀ rẹ̀ lójú ìwọ ìwọ irọ́ irọ́ orí ọ̀pá lọ gbẹdẹgbọ. ilé èmi ilé èmi ilé ẹwọ. ilé ilé ayé ọmọ yẹn. ìdíkọ́mọ̀ ìyá ọmọ yẹn ní mọ́kànlá ọ̀fà ní jẹ́ fọ́ọ̀mù ọ̀fà ló dín fọ́fúnlẹ̀ olúfà tí ògbọ́rọ̀ jẹjọ afárafà. ọlọ́wọ́ bàbá nàìjíríà fúnfún ilẹ̀ rẹ̀ bàbá àwọn òjò ọjọ́ kọ̀ òjò ló bọ́ yóò dá dífá fún ẹni jẹ́ tó lọ́wọ́ borí omi wọ́n ní irọ́ lọ́pàá iná òòlù ìborí omi mi nípa ọ̀nà òjò kàǹkà nípa ọ̀nà ọ̀gbẹ̀rẹ̀ ń gbà ọ̀fẹ́ ẹ̀dá èèyàn mọ̀. ẹ wo ọlọ́gbọ́jọ lè ní o. èmi akẹ́kẹ́ kala kaka. mo mọ orúkú mo bá wọn dàgbà. àrùn gbọ́jọ́ kú mi wọ́rọ́ mi wọ́rọ́ wọ́n dárí jọ wọ́n náà wọ́n fàyà ikú ikú gbọ́ ikú kọ́ bí ara wọn ikú gbọ́ ikú kọ́ bí agbẹ̀ ìlẹ́yẹ wọ́n dá fọ́pá agbá òru mọ́ wọ́n dá fẹsẹ̀ ẹsẹ̀ òru mọ́ àfẹ́yẹ ayi ìpanu mọ́. àbùkọ bábùkọ wíjọ abàfẹ́ bábàbí fún òwò dúdú òwò mo ń jẹun àwọn èèyàn àlà má fọ ti pẹ́pẹ́ yẹ ọ̀pá kan ìfúnná fún ẹjọ́ ọ̀dọ́ rẹ̀ fílẹ̀ àlàyé ọ̀dọ́ rẹ̀ ìsọ̀bẹ̀rù ìyá bàbá yẹn ní ọkọ̀ ọlọ́wọ́ ìyá ìbí ní kọ́kọ́ bàbá yẹn ọjọ́ àbàfẹ́ bàbá yẹn òwò dúdú òwò kọ́kọ́ lọ́wọ́ ìjọ ẹni ọba bá ti dàgbà sáré lẹ́bi ọgbà tó ti di ní ọgbà kíkí láti fọ yín ìlà. ọjọ́ ìgbọ́ nígbó nígbó nígbó. ìgbọ́ èmi kan ló dẹ̀rú dẹ̀rú ogun rúmọ̀ galegale irọ́ lọ pa. fágà ó lọ. wọ́n lọ irọ́ kó máa rẹ̀ bẹ̀ gbogbo ara rẹ̀ máa rẹ̀ onídẹ̀ẹ̀dẹ̀. ọ̀yọ́ mọ̀ mọ́jú lè kẹ́kọ̀ọ́ kárí ogun ẹ̀mí nìyà kárí mẹ́kẹ́ ẹ̀yà ogun àti bẹ́ẹ̀ mo lè bá kó má dà mí ní bíbí ẹdún ní ìṣekú pẹ̀lú ẹ̀ lọ́dúnkọ̀ mí rẹ̀ ẹ̀ yìí lọ́dúnkọ̀ wọ̀ mí ikú rẹ̀ ló kù. ọ̀rẹ́ mi là ọ̀rẹ́ mi là mẹ́ta gbẹ́lì ègún ẹ wá fọ́ ọtí mi. olúwa mi ti jẹ́ mẹ́ńdèlé. bíbí tí igi ọ̀tẹ̀ lẹ́ bá wọ́n sí bẹ́ẹ̀ ní sí. ó jà polówó ọ̀pù náà olúwa mi èyí ti kú ó jagoro kù. ó ti lọ. ẹ ẹ ṣeun. ẹyẹ wọ wò ó mo ní yínmíyínmí yín ó lè máa yínmí kò ní yín dẹnu láláyé o. mo ní iná wẹ́wẹ́ ìwé báyìí ní tó ìpínlẹ̀ pa tí náà bá dá jàǹbàkù tó yóò ṣùpín yóò ṣùkàrà o. ẹ wá gbọ́ mi adágún omi tàbátà àbábàṣà lálákàn wẹ̀ alákàn bá ṣubú lubú omi yóò gbé lọ yóò gbé lọ olúwa mi ò gbé lọ gbé ẹ gbé èmi àjànà kó rọ́bìtì wọ́n lu mọ́lẹ̀ débìtì àjẹjẹ ológun padà bàbá sanwó ìbúrọ́lé èmi ojú kọ́ rọrùn ó pàkẹ́ jẹjẹ àmì lòrò ó pa ọkọ̀ ẹ̀kú fọ́ọ̀gù tí dúró tìkara tìkara. ẹgbẹ́ ilé ìyàwó rà kúdẹ̀ ìṣe kúdẹ̀ ìṣe ìdìkalẹ̀ mọ́ olúwa olúwa ló wà mí rè mo ti sọ fún olúwa gbọ́dọ̀ láti ṣíṣe olúwa ni ọ̀dọ̀ mọ̀ fún ìdí ẹ má má jà kọjá bí olúwa mi orí olúwa mi ti nà olúwa ti nà. kábíyèsí kádé ọpẹ́ lórí o kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ ọba ọjẹ kò dalẹ̀ kábíyèsí hmm. ẹ ń sọ fún wa ká mú sùúrù lónìí kábíyèsí ká mú sùúrù lọ́la ọjọ́ náà ní dalẹ̀ lọ ìkábíyèsí agbanindé yìí kábíyèsí ojú ń tì wá. sáà o. bá a lọ láàrin ìjà èébú ni ó ń bú wa tá a kọjá láàrin ìta ebú ni ó ń bú wa kábíyèsí kábíyèsí bẹ́ẹ̀ bá tiẹ̀ wá ro tiwa ó yẹ ká ẹlẹ́rú tó lórí kéke kábíyèsí ẹ̀ ń fi ìyájọ́ lórí kéke o. lọ́nà wo. ẹ fẹ́ yàwó ló lórí kéke kábíyèsí hmm. ẹ lọ fẹ́ dìndìnrín lé. ẹ wò ó sọ́ra àwọn tí a ń bu yín o hmm. kò sẹ́ni tí ọ̀fẹ́ dolórí inú wọn owó ní jẹ́ bẹ́ẹ̀ hmm. sùúrù tó wà ń tẹnu mọ́ sùúrù ìpọ̀ ojú bá a ṣe bá láyìn bàbá rẹ̀ ń tẹ̀ máa ní sùúrù òkúta mọ̀ lè ṣe pété ah. ẹ ti gbọ́ ẹ mọ̀ wá olórí ẹyẹ abirùn abirùn tẹ̀ǹtẹ̀nu mọ̀ ẹ mọ̀ máa gbẹ̀sẹ̀ àní bá a ṣe bẹ̀rù náà láàbò. jáde mo fẹ́ bọ́kọ mi sọ̀rọ̀. ẹ ọ fẹ́ bọ́kọ ẹ sọ̀rọ̀. olórí wàá wà ìdílé ìdílé. Hmm? ní sùúrù ah. ẹ olórí àgbà máa bọ ọmọ àgbààgbà náà ni. <laughs> ó lóun fẹ́ bá mi sọ̀rọ̀ ó ní ẹ ṣe gáfárà. àwọn kèsì ọ̀hún bá ṣe tán ni òun máa lọ. kí n máa lọ yàrá kábíyèsí ṣé tá a bá tiẹ̀ wá wípé ẹran tó níwò ni ọkàn èèyàn pa ṣé bí ọ̀rọ̀ ọ̀gbìn ni. ṣé òun ló bá mi ní àhín ni àbẹ́mi ni mo bá ní àhín tó fi ní kí n kú pọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ kábíyèsí. tó ti ń sọ láti jọ nǹkan bá yé lọ bá ọ ó sì tún bá ọ lọ́dọ̀ mi pẹ̀lú ọ̀rọ̀ náà ni sáà lè sọ tán jọ kan náà ni dìde máa lọ yẹ̀wù rẹ tó bá ṣe tán ọ padà wàá máa sọ yìí. kí n fún láàyè kí n fún láàyè sórí wọn kòkò ní gbomi àtẹ̀yìn fún èmi àti ẹ láàfin wo àfin yóò gbóná mọ́ ọ gbà pé ẹran tó fà báyìí tí ọjà láàfin níjẹ́ ná mọ̀ ìwọ rádaràdà yìí kábíyèsí ní kẹ́mi ẹ sẹ́mi àti ọjà wà láàfin. wájú kọ. Ah ẹ gbà mí ẹsẹ̀ rẹ kábíyèsí o tábẹ̀ pẹ́ bí ọtí ṣe lẹ́sìn ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀. olórí ọ̀fẹsẹ̀ kọ́ mọ́ ẹni ní fi ń kọ́ wọn náà ò fẹ́ràn olórí kékeré ò fẹ́ràn tí ọ̀bà sí nìkan lọ́dọ̀ mi ọ̀mọ̀ mi tọ̀ wá kọ́ wá sọ̀rọ̀ ó dìgbò bá rí olórí àgbàtà ọ̀fẹ́ bọ̀bọ̀ yìí ọ̀fẹ́ sọ̀rọ̀ kí ló dé kí ló fẹ́ sọ. sọ̀rọ̀ tá à ń sọ jẹ mọ́ tiẹ̀ ní tiẹ̀ ní ilé ọbọdẹ o. lórí àbí wọn àbí wọn. n bolo wà ń gbà yín.

ẹ bí mọ o. iná pitì. àmín. àmín. iná pitì. ẹ lọ sí di igi. láti lọ ṣe kí ni. ẹ lọ bẹ̀ ẹ rí ẹyin dúdú mẹ́ta. ish ó parí ó parí o ó fi kòkú bọ̀ sẹ́yìn a máa dúdú. ní odi ìlú lẹ́nubodè hmm, hmm, níbi eh, eh, odi ìlú. mo ti gbọ́. Hmm, jẹyìn á o bàbá ìjẹta á bímọ. ọlọ́run èmi wọ́n lóyún wọ́n bí wọn. mo ti gbọ́ lánàá mo lọ sí ọjà mo kàn ṣeré lọ ni o <laughs> mo ráwọn olè lókè tó ń bọ̀ wálé àwọn olórí lórí lórí wọ́n wá bọ̀. olórí mọ̀nà mọ̀nà mọ̀nà lọ. mọ̀ wá ní mọ́jú yàn lọ. àgbàlagbà máa ṣe láńgbáláńgbá báyìí téèyàn bá mọ̀ wá ní gbọ́njú yàn. ẹ̀yin mọ̀ rí Ọlátòkè ìyàmọ̀ ajúbà ìbá kọ́dà ìbá ṣẹ̀dá ẹ̀bẹ̀ yẹn àhàràmọ̀jà tí kò máa ń fọ́jú àlá ẹ má jẹ́ ohun mi èkúkú iṣu ihun náà èkúkú iṣu ihun ọ̀bà ẹ jẹ́ ó jẹ́ mi ṣe kí a ló dé kí ló dé. tala ma n toro fini ele jẹ fẹ wọ lẹmọ tapa sẹsẹ gogo lórí àpáta ó dífá fún ọrùn bẹrẹ ọdún fẹràn ní fẹmi wọn nùgọ tá tó bá ṣe bí ìṣètò ní ọlọmọdé òní ta kánkó tí ó bọ náà ọmọdé òní ta gírí kó tí ó bẹ jẹ lọ orí ẹja lè jáfi labọ orí àpàlà kọlọsọsọ gbọmọgbọ ìrókò méjì ọgbọdọ ṣe wọn níbi ẹ má ṣe mí ń bí ẹjẹ rí i. kọ́ máa jẹ́ tàwọn ọ̀tá mi lọ́hùn lọ́hùn àìní ríbi ńlẹ̀ yìí ó dókèèrè fòbó tówó tọrọ ni ọmọ wá mi kiri. èké ní pẹ̀rú èké ní pẹ̀rú èpè ní polè ìyàn jíjà ní pọ̀ alájọbí ní pààyè kan tó bá rí ni ti ń ṣe ni àyè ti jẹ́ ẹ padà. táà mi ní ọmọ ọmọ àdánù ọjọ́ abá pe léegun léegun jẹ́ ọjọ́ abá pe lóòrò lóòrò fọ̀ ọjọ́ abá pe jímèrèjọ́ náà lákínró jáde ìpè àdánù kọ́ máa jẹ́ tàwọn ọ̀tá mi lọ́hùn lọ́hùn. adélèké ojo ni ọ ojo ni ọ èyí ti jẹ sábà tó ní ọjà bẹ̀rẹ̀ fún ọ òdodo nílé aláàlẹ́. ẹ ṣeun ẹ̀yin ìyá mo ti júbà kárí láì kárí láì. wọ́n hmm. ní kí n ṣe bí a ṣe ń ṣe kó lè bá rí bí tí rí. àpáta dé òun nípa tó má lè má jẹ ìjẹ èdè kò tiẹ̀ ní jẹ́ lọ́la àwọn tó ní mí àgbóre ewu ń tọrẹ́ àdàgbà kò mọ̀ báyìí tó ṣe àtàrí ẹ̀ gàgàrà mẹ́ta ń tọpẹ́. máa kú. ọyà sẹyìn ganaku sẹyìn ganaku. sọmọ yá yìí. wàá lóore bàbá ẹ ẹ yọ̀dà láti ìlú aládùn mo ti wá wọn yẹn fún ní àròkọ. láti ìlú aládùn bẹ́ẹ̀ ni láti ìlú aládùn. Ah. àròkọ. Ah, ọmọ ìjà ìfọdà. bàbá mi kí ló dé. mo fẹ́ dà fún. bàbá mi ẹ mọ̀ pẹ́ àwọn aládùú aládò ó ti pogbó ẹ̀kọ́ rogun ó ti pèjẹ ẹ̀kọ́ ríjà ó ti tọ́ bàbá mi jà àti ẹ̀kọ́ òun. balógun wọn kọ àmọ̀mọ́ alákòóyò òjò kí ló dé tó àbí wọn àmì mi kalẹ̀ mi kalẹ̀ kí ló ṣẹlẹ̀. bàbá lóòótọ́ èmi mo pé mo fẹ́ rí yìí kódà àjòyè fẹ́ẹ̀ tó dé báyìí. kábíyèsí aláyé o aláyà bí òkè ìbásọ̀rọ̀. wọ́n lọ sápè àmọ́ bò bá a. kábíyèsí yóò yẹ. àní rí bi. àti nǹkan kábíyèsí aláṣẹ ìkejì ọ̀sà. mo wà ní gbàgede mi. ni mo bá sì rí ìránṣẹ́ láti ìlú aládùn lọ́hùn lọ́ba márùkù ọ̀hún wá n ó tú àròkò wò báyìí bàbá bàbá wọ́n ti pa àṣẹ pa pàṣípà Báṣọ̀run wọ́n lé pàṣípà kábíyèsí ìwà hmm. ah, burúkú bá ní o ìwà ah, burúkú bá ní wọ́n rí wọ́n rí ọ́nàdúrà ah, wọ́n pè é bí wọ́n ṣe láìsẹ̀ wúrẹ́. Hmm. Eh, eh. ẹ dákun nítorí kò ń ṣòro àgbékalẹ̀ aláyàbí òkè ó lè bọ́ sí gbònára ṣé ipe pa ikú ayé àbíkú ọ̀run. máa gbọ́ sọ̀rọ̀ ló pé wọ́n pààyàn ò ń bimi pé ṣekú ayé àbíkú ọ̀run. ẹlòmíì ń bẹ tí wọ́n tí ó ṣàìsàn tí ó tí ó tí ó fọwọ́ bàtẹ́ wò tí ò sì ní tí kú wọn pín apá náà èmi sì ń bẹ tó pé wọ́n ti pa wọn tó ti kòtò kí wọ́n rọ̀dà sọ́run ló. gbọ́ mi ọ̀sọ̀run kódà wọ́n farapamọ́ tẹ̀ náà ni ìbọn ah! ìbọn bá jiná tó tààràrà. bàálù wọn pa àṣìpa. wọ́n ti pa àṣìpa. náwọn aráàlú yóò tẹ̀ yìí lójú báyìí. báṣọ ah. ọ ah. mú olóyè kan lẹ́yìn ẹ lọ sàn ìyẹn kọ́ lọ ẹ lọ ẹ lọ fojú gan ní gbogbo tó ń ṣẹlẹ̀. alẹ́ aládùn bẹ́ẹ̀ ọ̀yájú. torí kẹ́ni. ó jèrè ntọ́ bá mọ̀ pa ìjòyè tí kábíyèsí fi ránṣẹ́ sílùú yẹn tí wọ́n pa tí wọn ò sì ránṣẹ́ wá bá bàbá yìí tààrà tó ṣe pé olórí ogun wa ni wọ́n ránṣẹ́ wá bá wọ́n múra ẹ̀já lẹ́nu ẹ̀já fọ́n sùúrù títí ọ̀túnlagun ọ̀bá ránṣẹ́ wá bá wọn ó sunkún wá wọ́n múra ẹ̀já lẹ́nu. ẹ wo kábíyèsí ẹ wo bí abájàbí kákúkọ o bẹ́ẹ̀ni mi ò ṣe ni bẹ́ẹ̀ yẹn mi ò ṣe ni àlefi wá láwọn lásán o káti ẹ̀ wá pé wàá ṣe pa ọ̀dà ó burú ó burú ǹjẹ́ yẹ wọ́n pa kí ló dé hẹ́ẹ̀ lónìí hẹ́ẹ̀ lánàá bí ẹ̀kọ́ àpọ̀kọ̀jẹ àṣẹ́lu ìlú ìlú gẹ̀ẹ́nìkan náà lè yẹ̀wò àní tó fi wá di wípé wàhálà lójoojúmọ́ èmi tí mo jókòó yìí mo múra láti tẹ̀lé bá sọ̀run lọ èmi náà lọ sọ̀run káwọn ọjọ́ gbogbo ẹ̀rú. pọ́ńtì alóde ń wẹ̀rọ obìnrin ni o ìrántí pàṣẹ èèyàn ní balẹ̀ ìyá ẹ̀ jẹ́ mọ́bọ̀ rẹ̀ jẹ́ mo tún lè ìyá mi ṣe o. ká tó lọ náà síbẹ̀ náà ẹ̀já tẹ́gùn ọ̀fẹ́ káwọ́ bí wọ́n pọ́n bàbá lé bí wọ́n ràn yàn wá wọ́n má ṣe pé gbogbo wa wọ́n ń bínú sí. ọ̀rọ̀ eré kọ́ o ibi tó bá lè là á bọ́ ọmọkùnrin bẹ́ẹ̀ náà sì lọ́mọbìnrin náà ebi ìwọ bẹ̀rù kú. bẹ̀rù ìwòsàn ìwọ bẹ̀rù kú. o ti gbàgbé tó sunday ní ìyíkọ ẹbí kú bá dé ìwọ ṣetán láti fọ ọrẹ kú. ẹ̀hún èrí nǹkan tí ń jẹ láàárọ̀ ọjọ́ náà ni kò sẹ́ni tó ní ti ọ̀jẹ̀ lónìí tó sì ní ti ọ̀jẹ̀ lọ́la dọ̀túnla tí ogun kò ṣe lọ́ọ́ fi kùn tó nílọ́gbọ̀gbẹ́ bàbá ẹja tẹ́gbọ̀n fèsì tá a bá wojú wọn bí ọ̀tún láti wọn ọ̀bàdé pé balógun ń so á tẹ̀lé. ìyálóde wọ́n má lọ kì í sọ̀rọ̀ omi jẹ́ kí Báṣọ̀run wá olóyè kan kọ́ tẹ̀lé lọ ẹ gbọ́ bí ẹ̀ ń tọ́ ṣe rí i pé ọmọ rọ nǹkan kan sí bàbá bí bàbá bá tẹ́kùn lẹ̀ ni. ẹ ẹ márùn tí ọ̀dà sí bàbá ní kú. èwo ni márùn tí ọ̀dà sí bàbá kú sẹ́wọ́n jẹ́ wọ́n pa ni. àṣẹrè yàrá ìbálẹ̀ rẹ̀ jẹ́ pábọ̀ rẹ̀ jẹ́. bílẹ̀ yóò àbá dá èèyàn máa kún ọ̀dà mọ̀ ọ́ lórí ojú ojú kó de wọ́n sa. bàbá mi ah. gbé kúnlẹ̀ di pé ẹ̀rọ nǹkan sí inú. ọgbọ́n ọgbọ́n sọ́ọ́ mọ̀ sọ fún ọ pé ọgbọ́n ń bẹnu adábàtà. ẹ mọ iye baálẹ̀ tó ti kú nù ọ̀tà fún wa mú ti alẹ̀ wọ́n tó ṣe wò ń sá. ẹ ṣé ò yẹ kí bàbá òun rà sí wa àbí ẹ ṣépè fún ni ìlà agẹṣin kó léwò ló déwájú. ṣé wílé dànù. ẹ ń bo ni Arìnládé lọ tá ń ṣílẹ̀kùn fún tẹ jáde. kábíyèsí a ò rí. ẹ rí ta ni. ẹ rí Arìnládé. a ò rí a ò rí bàbá. iṣẹ́ kí lẹ̀ ń ṣe ní gan. iṣẹ́ kí lẹ̀ ń ṣe láàfin ni tó didi ọmọ ẹ jáde nínú ilé tẹ̀bírí.

kábíyèsí. àwọn ah, ìyá rí ẹ̀dá. wọ́n ń bọ̀. ọ sọ fún ẹ pé gbogbo fẹ́ rí papọ̀ ni. ìyá wa kábíyèsí o. ẹ ká. kábíyèsí. ẹ ká. kábíyèsí o. ẹ ká. ìyá ilé yín dà. wọ́n ń bọ̀. tó ń ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni. ṣé ẹ wí fún tẹ́lẹ̀ ni. kábíyèsí olúwa kábíyèsí olúwa. mo lẹ ní wá o. ẹ ẹ mẹsẹ tí ẹ ṣe ṣá ilẹ tún lọ wérí bí ìgbẹ́ lọ lé ọkọ yìí mo lẹ lé arìnládé lọ. arìnládé. olúwa mi èmi ò fojú kan láàárọ̀ yìí o tó sì yẹ kó ọmọ fojú kan ìwọ ìyá gbogbo wọn ọ ò lè wọlé kó kí káàárọ̀ yìí ọ ò tiẹ̀ ṣe kankan wọn á lò ó rí rẹ tó ti kí àárọ̀ yìí tó ò fi mọ bí ọ lọ kábíyèsí ṣe bí wọ́n léèyàn inígi lóko kéèyàn mọ́ mèso ẹ̀ ẹ sáà mọ bí mo ṣe máa ń ṣe sí gbogbo àwọn olórí. n ò rí lóòrọ̀ yìí ni. ẹ̀dùn náà ṣé ń ṣe èyí dìdìrín. ó sọ fún ọ pé dìdìrín. kábíyèsí ṣé bẹ́ẹ̀ bá tiẹ̀ wá fẹ́ yàwó lé wa náà ṣé bí ti dìdìrín wá ni ó dáná o ibi tó gbà wá ló gbà lọ. inú tiẹ̀ gbọ́rọ̀ pé fẹsẹ̀ kọ́mọ́ntì ẹnu lọ́ọ́ máa fi kọ́ gbogbo gbà tí a sọ wọ́n pè ń dẹ̀dẹ̀ fún ọ àbí wọ́n lọ sunday dẹ̀ ṣé wọ́n lọ rìn dẹ̀ ẹ̀ẹ́dá orógùn jọlé lórí ẹlẹ́ lọ àbí èmi ti mọ ẹ wá wo àrò tó bá tutù láyé ẹ yé sí o ẹ sá mọ̀ mí lánàá tó dòní wọ́n mọ̀ láyà o òun parin lálé lárédè ẹni tí ètí ìbímọ tánú ti mọ ó ti mọ irú ọmọ tó wọn ẹ ní yàyàkuyà o ẹni tí ètí ìkú òláyé ó ti mọ irú tó wọn dà ní. kábíyèsí o. dákunjáre olóyè dákunjáre. wọ́n dá orógùn jọ wọ́n sì kó buhari wọ́n sì lè jẹ. ìyàwó yín wọn lè dá orógùn jọ wọn kó buhari lọ. Ah, ah, bí wọn bá na ajá ń pọ̀ sí òní lọ wọn sẹ́ẹ̀tì ah. rẹ̀ ọpọ́n mélòó ìbáyìí ọpọ́n ilé ìbáyìí ìyá ìwọ ṣáájú mi là á gbọ́ àìgbọ́mọ̀ kan yẹn. ajẹ. ẹ kúkú rama náà ṣe lọ èyí tẹ́lẹ̀ fi ń bọ̀ ajẹ́ bí ajẹ́ ni ó gbére àrùn èdè. àrùn èdè. olóyè. bẹ́ẹ̀ sì nígbẹ̀yìn náà dé àmọ́ bẹ́ẹ̀ ṣe rí ìwọ tó ṣẹ̀ṣẹ̀ arígbẹ̀mùgbẹ̀mù bí ẹlẹ́dẹ̀ nù ọgbà yìí. wọ́n pè yàn dé ẹni tí ò tí kú márùn tí ó pa àwọn. ọmọ eke ló ṣe o bàbá hmm. gbogbo àwọn àìsàn kan bẹ tá a gbọdọ̀ fi dàgbà nu hmm. àwọn ọmọ olóbi òní bàbá ọmọ ní mari ọmọ rẹ̀ mari hmm. àwọn ìyá ilé yìí là á bà sọ̀rọ̀ kí ló ṣe yín. ẹ jẹ́ ara rẹ̀ àná sáyà lè lọ. àwọn náà sì mọ̀ pé ẹ̀yẹ ẹ fi èmi nílẹ̀ fún iṣẹ́ o ẹ bá kọ́ bọ̀ lẹ́nu mú kí ẹ jẹ. aṣojú gbá lé nítorí kóńgò bí òwò àbújúmọ̀ ẹ jáde ẹ máa lọ. kí ẹ máa lọ ní. ààyè fi hàn lè mí mi wò n bọ àbáyé náà lè yá bù. ẹ fi yín ń wo bọ́ bá jágbé pọ́ kékùté bọ́ọ̀tì tẹ́tí wulẹ̀ ọgbọ́n fẹ́fẹ́ tó olóògbé ọ̀fẹ́ sọ mu. kábíyèsí awo ìwà wo èmi lọ bẹ̀rẹ̀ bó ti rí ni ó wí. akọ́nilọ́ràn bí iye kan ní ẹni mọ́jú aláṣiré. <coughs> Ah. <coughs> kábíyèsí hm? ah. ó parí iṣẹ́ rẹ̀ lọ́lọ́. ó parí iṣẹ́ rẹ̀ lọ́lọ́. Ah. ó parí iṣẹ́ rẹ̀ ni àmọ́ mẹ́lẹ́lẹ́ ọlọ a máa fóun lẹ́ ọmọ ìwé nǹkan kan tó lọ. kí ló ṣe. ọba júwe ìdígi kan mi ò ní kí n lọ ọbẹ̀ ó ti ń bá dúbẹ̀ ń bẹ yin ìdíyẹ mẹ́ta kan kí n jẹ. ẹ wá lọ àbẹ́ ẹ̀ lọ. èmi ò tiẹ̀ bá èmi lọ o. ẹ bẹ́ yìí. mo bá. ẹ sì jẹ́. ẹ jẹ́ àbẹ́ ẹ jẹ́. n gbọ́dọ̀ purọ́ fún ọ. ẹ jẹ́. ẹ jẹ́ mo jẹ́ awo. kábíyèsí lẹ́yìn ìgbà tẹ wá jẹ tán kọ́ ṣé ẹ̀sùn mo lórí. ó lè rí àwọn ọmọ abèrè ọ̀rọ̀ <laughs> awo láì dóònà pẹ̀lú mo rọ́ọ̀lù olórí mọ́kànlá. ẹ̀kan olórí la ọ̀tàn ìyẹn alálẹ̀ mọ̀ ṣé wo <laughs> olórí ti fẹ́ra kù ó ti dàbí àmọ́ mi àríjù bá ń lọ olórí dàbí àmọ́ ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ ló kù ìfà ò ṣe o. awo o ṣeun mi o àmọ́ wọ́n fún ọ lẹ́gbàá ìjẹgba òní wọ́n tún máa bá ń gbàdúrà máa bá ń bifá máa bá ń bẹfá tá a bá gbọ́ ìyá tá a gbọ́ tọmọ ń fún ọ lẹ́gbà ìjẹgba òní hmm. ìyókù lẹ́nu. kábíyèsí. awo hmm. agbẹgẹdẹ tún ó tún gbiná aṣípa mi ta ni ó lọ sádelé nílùú aládò wọ́n ti pa ó wọ́n ṣe kíni wọ́n pa á. gbọ́ ah. ah. ifá aṣípa lóye hmm? ah. ló ṣekú pa sípa. Ah. kábíyèsí hmm? ẹ fọ wọnú ni o kábíyèsí ẹ tí wọ́n di ìwádìí rẹ̀ ẹ má jà torí aṣípa ah, nǹkan aṣípa jẹ lójú o. àwo àwọn ìlú ìkéré sí mi ọjọ́ àwọn ìlú fẹ́ gbẹ̀san aṣípa ah. nìkan wọ́n pa tí wọ́n bá ṣe kọlù wọn wọ́n jẹ̀lú ńlẹ̀ dàjú. ẹ má fi tèyún ṣe ifá ni ẹ má jà nítorí ọ̀rọ̀ aṣípa ọgbọ́n. ìfá ní tásífà jẹ lóyò. tásífà jẹ lóyò. ìfá ló wí bẹ́ẹ̀ o wọ́n ní tó jẹ lóyò. ẹ̀mí náà ó tún gún àwọn ìlú ń sùúrù tọ́ra àwọn olórí àwọn. iṣẹ́ kan mo fẹ́ bẹ̀ yìí mo sì mọ̀ pé ẹ bà mí jẹ́ ẹ rí balógun mi tí bá ṣiṣẹ́ náà ajá ìrorò kọ́ sójúlé méjì àwọn ìlú kan tí ń bẹ lẹ́sẹ̀ odò gbẹ̀mú ń bẹ̀ wọ́n àwọn yájú kan sí a wọn tọ àfọn tọrọ bá rápẹ́ lẹ̀ mọ́ ọgbọ́n ni tó jẹ́ ránṣẹ́ sí ọ̀nà ẹ ìlú aládò ni o wọn fọ ọ̀rẹ́ mi mú o hmm? ẹni ń sáwò a lọ fèèyàn sí adélé lọ ronú ọ̀ngbọ́ ah! wọn sì pa ń tàn wọn pa ó tún wá ara àwọn àjòyè mi yòókù lọ ẹ lọ wádìí tó ń ṣẹlẹ̀ ní wọn tún sígun náà eh? wọn mà fọ́ bá wọn o pa á lọ́dà n tá a bá ṣe inú ẹni níwà máa rí i pé ìwọ sí pọ̀ tí n bá wò wọ́n ràn wọ́n ó ṣe jù bẹ́ẹ̀ lọ. akẹ́jọ́ òòsà ronú ẹ lọ sọ lóńdérú fún mi. ẹ wọkọ yìí ni àtẹwúrẹ́ o àtàgùtàn o gbogbo tí ń bá mí lọ́hùn kí wọ́n lè mọ̀ pé kékeré kí bàbá ìjọba lọ. sẹ́ran bí eegun bí eyín sọ̀wọ́n. kò sí àmọ́ téèyàn ṣe tọmọ fi jíṣẹ́ dáadáa fún bàbá n ó ṣe fún yín kẹ́ẹ̀tọ́ ẹ̀ lọ. olúwa mi ò agbọ́n mi ní wọlé ẹja ìrẹ́ àwọn àpàjùbà ní bẹ́lí ẹ̀pá ò jẹ́ olùgbòǹgbò wùlùkú la fi ṣẹ́gun ògúlùtú lẹ́ni ẹ̀kú la ṣì gbọ̀ gẹ̀gẹ̀ kọ́lé sódì ayé wa lọ́ọ̀dì kọ́lé rẹ̀ sódì ọ̀run ẹ̀bá wífẹ́ wọn gbọ̀ gìrìjà kí wọn kọrí ọ̀run nù kí wọn tó tayé máa wọn agbo gìrìjà olúwa mi. ẹ dongari kábíyèsí olúwa kábíyèsí. ẹni tí mo ní ọ tọ́jú sọ́wọ́ ńkọ́ lọ gbé wa. akẹ́jọ́ sà. àbáwọ̀ kábíyèsí olúwa. kábíyèsí. ẹ wọ sẹ́rí ọ̀rọ̀ àwọn aládùn tẹ́ dá kọ́ fún wa kábíyèsí. ti sán nu ẹni tó kú o sì jọjú kábíyèsí. kábíyèsí kò tó nǹkan tá à ń yà òwò àdá tọkọ ní yọ ọkọ lẹ́nu ẹ olúwa mi àtọyún àbí mo ní yà sí. Ah, kò síbi tá a yà sí. yà sí ẹ yà sí àjẹrè ah, eh, yóò mú mi sọ. àgbà yóò sà sọmọ nù yóò mú mi sọ. kábíyèsí o kábíyèsí kábíyèsí ẹ ṣeun wọn fa alálẹ̀ mo ṣe yín o kò séwu mo fi ṣe yín kò séwu ọ̀nà rẹ o kábíyèsí olúwa mi èrò ayọ̀ lẹ́gbọ̀ọ́ àfi dá yín lójú. kábíyèsí olúwa mi mo fi dá yín lójú kúlú ọgbọ́n ti fà ọ̀fìn dodo ń tó lù ẹ wí fún ọ̀pẹ yẹ̀kẹ̀tẹ̀ kí wọ́n yẹku kí wọ́n yàrùn lórí awọ ọ̀pẹ yẹ̀kẹ̀tẹ̀. bẹ́ẹ̀ni olórí agbẹjọ ọsà kábíyèsí lọ. ó kù díẹ̀ kí kíkí yẹ̀rọ sùn ó dọ̀sùn kò lè dọ̀sùn ó kù díẹ̀ kí kíkí kàméjì owó òwe ló lè wọ̀. ìkọ̀kọ̀ kí dára mọ̀ wẹ̀ olóko tààrà kí dára wọn ò sẹ́rí olóko tààrà kí dára wọn ò ó jẹ́ ilẹ̀ mú ọ tó domi tó lé domi ó kú díẹ̀ kí kíkí yẹ̀rọ sọ dọ̀sùn kò lè dọ̀sùn. ewọ bí wọn bá morúkọ kúkú kò gbọdọ̀ pa. tọwọ kí ni oye jẹ ọmọ ògbó wọn gbé káàkiri rẹ láti ilẹ̀ ẹ̀kọ́ gbé wájú ilé pa ilẹ̀ dàdé wálé ayé. ó yá wọbí wo ẹni tó bá bọ̀ ọmọ bá ẹni tó bá bọ̀ ọmọ bá ìlú ọdún bá fún olúfà ẹsẹ̀ mi ní. àṣà àṣà oníyọlọmọ ọlọ́kadù ọlọ́kadù lọ́bọ oníyọlọmọ ìgún lọ́bọ ọlọ́kà ọlọ́kà lọ́bọ ọmọ ìrẹ̀lẹ̀ ìgún lọ́jọ́ tó lọ́gbọ́n gbọ́ àdídé wọ́n pe ògún nígbèrè ara ògún ọ̀jẹ́ wọ́n pe ètù nígbèrè ara ètò òfòhùn àgbàtà lọ́dún tó pe ògún nígbèrè ara ọ̀jẹ́ ya bìbí ya torí pa bìbí pọ abíákùn yáyà kàtà lọ́jọ́ tó bu sún tó yẹ̀kẹ́ ẹnu ẹ̀ ló dalẹ̀ irú ẹ̀ ló ń jẹ́ gbọ́dọ̀ pamẹ́ ewọ ẹni bá ti morúkọ eré ò gbọ́dọ̀ pamẹ́ kúkúrú bẹ́ẹ̀ ni bọ́dọ̀ èmi èmi kúkú dùkú bẹ́ẹ̀ ló dé ṣògo mi ọtún jẹ jẹgbé àwọn òjò ọlọ́díjọ àwọn òjò jẹnu òṣùwọ̀n bá yígi yígi àwọn ojú ojú ọ̀run tó kó ti ju ẹdúgẹrẹ ọjọ́ tẹ̀. ẹni bá morúkọ kú kan gbọ́dọ̀ pa ẹni bá morúkọ àrùn parun kan gbọ́dọ̀ gbọ́dọ̀ mọ̀tẹ́jú mi máa ká mi. ìwọ wa ẹ jòbùlà pàǹdàrí ẹ wálẹ̀ dàìwò pàǹdàrí ẹ wálẹ̀ dàìwò pàǹdàrí ẹ wálẹ̀ dàìwò pàǹdàrí ẹ sábẹ́ mi dàìwò pàǹdarí ẹ̀ sátán. pàǹdarí ẹ̀ sátán. ibo ni wọ́n jà fún. èmi ọ̀ní ṣe oríire. èmi ò ọlọ́lẹ̀ o. ẹ̀yin bàbá mi ẹ̀yin àgbààgbà ṣàkóṣàkó. ibi tí a máa yọ ojú ti mi. ojú ti tì ọ́. a ti pa òwòrògbò. lómi ní sọ́kà jíjẹ́. àfàrọ́. àfàkàn. àfàkàn. iṣẹ́ tó rọbí ni mo jẹ́ o. pàdé kọ́ra ọgbẹ́dẹ gbẹ́dẹ nílò kókó lágbàlá. ó yá gbéra ńlẹ̀ yà aṣọ okùn ọgbẹ́ nígbà méjì dé. ọ̀yá ọdẹ yìí. bàbá o. Ah, ṣé o sì dán ọ lójú. ọ eh, eh. dán ọ lójú pọ̀ máa ṣì pa ní ọ. ọmọ sípa ìlú aládò ni mí. Ah, ah. bàbá ọjà mi bàbá mi torí bàbá mi àti pa tí wọ́n pa lọ́jọ́ ìṣíjú ọmọ ṣe ogun àṣìpọ̀ ọ̀hún là ń lọ rẹ̀ jà bẹ́ẹ̀ni baba déyì baba ọdẹ yìí baba ibi ọba ní gbégbé mọ gbégbé ní gbé bẹ́ẹ̀ baba bí ọba pé ní kí tẹtẹ mọ tẹ ibẹ ní tẹ ẹwọ gbégbé ní ogbó ohun lórí gbúrúgbú tẹtẹ tẹlẹ tán ọmọ yìí ṣaki ọyọ lọ́wọ́ omi kuru ná ojú kuru ọ̀gbẹ́lẹ̀ aláǹgbàdé gidẹgì ní sọkọ agbẹwòsíwòsí ti tẹlẹ yá. ọkọ ti yá kankan kan ló lè wúre ogun ti yá ogun yìí ò tí tọ́ ogun ti yá ó yà sọ ọ̀ṣọ́ra ah! ń dẹ̀dùn dé. ọyọ ọmọ ìka lọ. kí ipa kiri àrùn nípa kínú. ọyọ ẹ̀tọ́ ẹ̀tọ́ àwọn ah! ẹ̀jẹ̀ ló kà wá láàrẹ̀ yìí wọ́n. Ah! èsù mi rẹ̀ yẹ̀ lórí láàrẹ̀ yìí wọ́n. ẹ̀tọ́ kọ́gọ́ kọ́gọ́ la gbọ́ wọn gbogbo dùgbẹ́ dùgbẹ́ la gbọ́ wọn kẹ̀gbẹ́ ẹ̀yin dà kàdà fún bẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ yìí dà àwọn àwọn rẹ̀ àwọn olórí ìlú ọ̀rọ̀ pàṣẹ wà kí ni wọ́n wá ṣe. ọ̀rọ̀ àkúrò yìí dáńgbé fún wọn dání. àwọn ọkọ wọn dání. ẹyin náà dà bàbá iṣẹ́ olú. àwọn rẹ̀ ẹ mú wọn. ibo ilẹ̀ ibo. ọ̀pọ̀pọ̀ ẹ̀dùn ọkọ̀ fún wọn ẹgbẹ́ púpọ̀ dé ẹ̀wọ́ ẹ̀wọ́ ẹ̀sìn bá ìpàdé yẹn dán. ẹ mà lẹ ẹ ẹ èmi yẹn yìí. ẹ ajanagun o ajá àdáfojú kò gúnlẹ̀ ni ọ̀ ní lọ ẹsẹ̀ mi ṣíwájú agbani ni ènìyàn méjì ń já nínú gbóróyà gbóróyà adé fún ìkẹlẹ̀ tí sọmọ bíbí àgbọ̀nì rẹ̀ fún. dani olùkọ́ yẹ olùkọ́ yẹ olùkọ́ yẹ gẹ́gẹ́gbọ́ mi rẹ̀ ọ́ fún olùsọ ẹ̀ olùkọ́ tí ìfún jà ní olùkọ́ tí ìfún jà omi tẹ́lẹ̀ tó ń lé lọ́dà. ìwọ ìwọ ikú pa ọmọ wo ni. ikú pa àrònígbàmílẹ̀ yà fún mi tẹ́lẹ̀ ní wọ̀ sùn àbó ti ságùn. bẹ́ẹ̀ ń bẹ ní àbí kan ọ̀ lè rí bẹ́ẹ̀ tàǹfẹ́ lọ́mọ wò. <laughs> níwọ̀n náà. Eh. Eh, kúdà sí èmi ò wọ́n sọ fún ọ wípé mi mọ bẹ́ẹ̀ sọ́ni bẹ́ẹ̀ tí wọ́n béèrè fún un bẹ́ẹ̀ ń bẹ lọ́dọ̀ tèmi kí ni èmi ń fọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èmi fi ń busú jẹ sẹ́nu tèmi ní kálọ́ ìkálọ́ ìkálọ́. ọjọ́ máa ń jẹ́ ìrẹ́lọ́jẹ́. èmi ọbẹ̀ forí ejò wọ́n múnú tọ́ba náà ti ti bẹ́bẹ́ àwọn èmi kúdà sábẹ́fẹ́ láti darí ìkúnnu ṣe jẹ́ ọ̀daràn nu. ó yẹ kó wà lómi àgbàdo ló lóní dàmọ̀jẹ́ ni òfin àmọ́ lóní dàmọ̀jẹ́ yẹn ọgbọ́n sọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ kọlọ̀ gbẹ̀rìmọ́ wọ̀ bá bá tọ́bẹ̀ yẹ yọjú sí mi láwọ̀ rẹ̀ yẹ wá fara káṣá. òkè èmi mẹ́gẹ́ òkò yá yípa fún ọ̀run mi lájọ́ kìíní àná tó tòde ọ̀run bọ̀ wá sóde ìsálayé ọ̀run mi lálọ́ pápá ilẹ̀. ọ̀rì mi. <laughs> akẹ́kọ̀ọ́ máa bà orúkọ tó ń gbàrú ilẹ̀ ìlú nígbàlẹ̀ ilẹ̀ bóun ti bá ti bọ́ọ̀sì olóyìn kó máa ṣe mọ́ lára ní ilẹ̀. èèwọ̀ òjijì aláwọ̀ nìní ojú sún káàsùn borí àwọn ọmọ ilẹ̀ ńlọ dẹ́fà ọgbọ́pàá ọ̀sà. ajá mi ni alápàtà ló wọ ní ìlàpọ̀ o ní ìlàpàtà lórúkọ tó ń pè wọ́n roko. ayọ àrùn mi làbá mú ẹlẹ́yìí fi mú yá ọtọ ọtọ ọtọ. ayé náà ni. ọ̀rọ̀ mi láti di ọgbọ́n lọ ajé àgànà ògùn ti mú a. ẹjọ́ tó lọ náà dájú tó lọ lè jókòó sí wọ́n wá gbọ́kọ̀ ọ̀sà títí wọn ò rí wọ́n ní kílẹ̀ wọ́n lọ́jọ́. o ti kò mí lónìí o ti karùn àrùn wọlé tọ̀. àgbẹ̀sọ̀rí nù tọ̀gẹ̀dẹ̀ àgbẹ̀sọ̀rí nù tọ̀gẹ̀dẹ̀ ọ̀rọ̀ tó kìtì bá balẹ̀ sọ ilẹ̀ gbọ́. àmọ́ ah, kò yá ayé sí ọ ayé padà lẹ́yìn ẹ̀ ó wọ̀ ọ́ ní pẹ̀lú ìgbà nígbà gbọ́dọ̀ ṣoko dúró dúró ní ẹlẹ́jù lẹ́lẹ́jù làgbọ́ wọn yẹn lọ́wọ́ ní àkókò dìdì obì kò lójú awẹ́ ilé ẹ̀sà gbọ́dọ̀ gbà gbẹ́bí bá sálọ. níwọ eh, ìwọ ń bá èmi ṣeré eré kí lajá ń bẹ̀kùn ṣe. níwọ máa gbọ́ tí má kọ́kọ́ yan lọ bí ológun bí ológun. ẹ padà lọ́gànjú mo ní àjáde àgbọ̀n ní bàbá àgbọ̀n àkíṣà bàbá sọ èmi ni bàbá rẹ̀ mo ní èwo ló ṣe ọ̀rọ̀ bájá tí ọ̀pá líle lórí ó ṣẹ̀jẹ̀ ó yá mo ní kọ́ jókòó síbi tó wà ó jókòó síbi tó wà ó mi mọ wúlẹ̀. máa gbọ́ ọmọ tẹ̀yẹ̀ kú orí ìgbà. ẹ̀yà àwọn ọmọ olùgbà aláìgbó pé síjọ bí ọ̀sẹ̀ wò rò rẹ̀fẹ̀ kékeré ti fẹ̀ wá lọ́mọ sí amẹ́kẹ̀rọ ọlọ́gbẹ̀rẹ̀ sọ́sọ́rí ọ̀sí gbúwà. ìwọ Àjànàkú Àjànàkú àjànàkú olúwowó gidi wo orúkọ tí wọ́n pe kú àjàngbò tẹ̀tẹ̀ orúkọ tá a pè wá àrùn alẹ́ máa ń kára pa ṣe orúkọ tá a pè wọ́ balùwayé ó yá mo fẹ́ mo mú ọ mo fi dìdì ọ. mo tẹ̀lẹ̀ kẹ́nu aṣọ mo sọ kalẹ̀. tó bá mọ̀ pé ọ tó kí ni mo jù lẹ́yìn. ògùn ló ga ayé lẹ́lẹ́ yìí. kí ló wà lọ́wọ́ rẹ ń. apájúbọ̀ ògùn rẹ gbẹ́lẹ́ àwọn ọlọ́gbọ́n bàbá lọ́bàá

láìsí eléyìí wọn rẹ ni ẹ. kò sẹ́gun lẹ́gbẹ̀rún ọ̀kan àbá ìfọ́ bẹ̀. yẹ ilé ọdọ kò rẹ̀ ọ́ pápá tẹsẹ̀ láwọn wọgbà ilẹ̀ yẹ ìwọ ẹgbẹ́ bí wọn kọ́. èmi ò sọ fún ọ wípé àkàbà faratilẹ̀ faratilẹ̀ àkàbà tí ò bá dáadáa ẹni tó gbá kàbàkalẹ̀ àtàkàbà méjèèjì lẹ̀ ni wọ́n jọ lọ. sọ ó rèé nítorí bá fẹ́ dáhùn mo fẹ́ mọ̀. ó yá mu. èmi mu èmi èmi àmú èmi àmú èyí àríwá wọlé wọlé dògún wọn ní tògún ní ṣe òjégèdè bá wọlé tó lóòsàn lóòsàn yóò ṣẹṣẹ ọ̀rọ̀ tá a yóò bí ẹni bẹ́ẹ̀ fún adẹ̀lírí. wọ́n bá yiri ìtòlẹ́ wọn àwọn òun yìí ilé wọn bá dalẹ́ mi bí ẹsẹ̀ lù. mo fún wọn mo ní dàrún la fi ń pa àwọn sọ́tán. ikú mọ̀ pa márùn-ún wọ́n gbé àtàwọn àtijọ́ wọn sàgbẹ́ wọn àtajà àtẹ̀gẹ́rẹ́ náà kókó. jíga kúlẹ̀ sí kí ló ṣe kanko ní bàtọ yìí kanko ní bàtọ yìí. Ah! rasio èmi ni. èmi àdìgbò ọgbà ayé wọn fún ọmọ náà lóbi lẹkọrọ. ọmọ làpálàpá ni mímọ fẹyẹ pàgbẹ ní ọpàlà. ilẹ̀ ni ilẹ̀ <laughs> ni mo ti sọ fún ọ mo ní kí n bá kọ́kọ́ máa dàmọ́ yẹn lọ bí ológun bí ológun oníjà àgbàgbé máa máa bẹ́rí wọn lọ bí egéle bí egéle èmi náà fọ ọlọ́wọ́n ọba màní èmi ni èmi kúrẹ́ sábẹ́bẹ́ láti ń darí ìgúnnu kúrẹ́ ewé láti ní dẹ́sẹ̀ egungun ara yọ kó padà. tuntun gbági tuntun gbági tuntun gbági ẹ̀dẹ́ntàtì yóò balẹ̀ yóò balẹ̀ ńlá ọlọ́ba fi wọgbó àfọ̀balẹ̀ jíjẹ àjà ẹ má tẹ̀lé ìtajà o ẹ má kẹ́. Ah! ọlọ́run afẹ́fẹ́ lẹ́lẹ́ ti ń lọ ní olókùn ọyá o irọ́ lọ́pàá gbọ́ ọba lọ wọn kọ̀ ọ́ la mo sọ fún ọ èmi àjànà kó rábìtì wọ́n lu ni mọ́lẹ̀ bí ẹ̀bìtì àjẹ́ńkẹ́ olókùn padà èmi ojú kan lòdò tó pa kẹjẹ ìdá mi lòdò owó pààkọ́ èmi ẹgbẹ́ra tí kú wọ́n pa ní àràmàkà tí dúró gbogbo tí méje yàn ẹ̀kú fọ́ọ̀gù tí dúró tìkara tìkara. aṣọ lẹ́tọ̀ àárín lẹ́tà abẹsẹ̀ méjèèjì bó tamọ́lẹ̀ ní gidi. bóyá afẹ́fẹ́ lálá ti lọ ilé olókun ẹ parapọ̀ ẹ wá ṣe tèmi ẹ lẹ̀lẹ̀ tí lọ ilé ọlọ́sà mo ní ẹ parapọ̀ ẹ wá fẹ́ ṣe tèmi gbogbo ibi tí lágúnjú bá lọ ẹgbẹ́ mi kí n balẹ̀ lẹ́yìn ẹ̀ kéke. ó yá. bẹ́ẹ̀ bá tẹ̀lé ìbọn kò ní rà mí bẹ́ẹ̀ bá fẹ́ mi kò ní rà mí ah, èmi ò. ọ̀rẹ́ omi gbà kí ló mú abakan ṣẹkẹṣẹkẹ gbé. àgbẹ̀yẹkẹ tá a lọ fún fẹ́rẹ́ àgbọ̀gbọ̀ mìíràn yóò balẹ̀ yóò balẹ̀ ńlá. ọ̀rẹ́ lọ. àjànà kú ọ̀. ọkùnrin ló ń ké sí. ọtún wá mi dẹ́yìn. ẹ̀mí a ní ìbò ló ń lọ ọkùnrin. ìgbà ni wọ́n pa wọn kì í gbà wo. èmi àjọ òkúlẹ̀ ọ́fíìsì wọ́n ní mọ́lẹ̀ dẹ́bìtì o mọ̀ pé kò sí èkó fẹ́ erin kò sí èkó fẹ́ mi àjànà kú láéláé wá wò ó ìwọ kápó lẹ̀ kò kọ́fà lẹ́lẹ̀ èmi ti kọ́ lẹ̀ báyìí o kágbà kí mo dì ọ́ mú o. àjànà kúrò. ẹ̀ẹ́n wọ́n máa gbọ́ máa gbọ́ báyìí o òkè tí bá bímọ tiẹ̀ ń tọ́ lọ́jà rẹ̀. àjànà kúrò. ẹ̀yin ọkùnrin ò ń ké ìwọ ta ni. èmi tí mo ṣú amú mo ṣú alẹ́ àdóye. wò mí. nígbà wà lẹ́ni mi èmi lọ́mọ oníkú méjì mo dòdò. gbogbo obìnrin wọn ṣe. òṣèlú tó bímọ tiẹ̀ ń tọ́ lọ́jà rẹ̀ ni. òjò obìnrin wọn ò dábò àṣọ adé náà wẹ̀lí ẹ má kúrò. àti oúnjẹ ọwọ́ ẹ̀ kórè ọwọ́ kórè ọwọ́ ẹ̀ bókété mi lájà lè ní. kajimanako kajimanako kateberu katabaru katabalikose kẹtàlámàjíyẹlé kagori odi fẹ kasakojuwojuwo kakesesese tọrọ mi labari torí tanisẹnke nítorí ìwà àjànàkú ni mm. ó ní ìbáṣe bí ìṣe tó ní mm. ìbáṣe bí ìṣe àwọn tó ní mm. ìṣe mi wọn fi bí palẹ̀ ìṣe ìtọ̀ wọn fi tọ̀ wọ́n sẹ̀ mm-hmm. àìwọ̀rà náà olókùn gbẹ àjànàkú mo lọ. Ah, ah, ah. mo bàjẹ́ mo gbọ́rẹ́lẹ̀ mo dẹ̀kọ́ ajá lẹ́nu náà èmi àjànàkú ọ̀rọ̀ bíi ti wọ́n lulẹ̀ mọ́lẹ̀ bí ẹ̀bìtì àjẹ́ ń ìpara bàbá sanúwọ̀ ẹ̀bọ́lá ní kò sí àfẹ́bí nìkan ṣòwò èmi ẹni kákáká ẹbí ti kákáká èmi ojú kọ rorò ó gbà kẹjẹ ìdá mi rorò ó pa akọ ẹkú fọgù tí ló ti káàkiri èyí ṣe ọtún lọ mo ní irun ọ pátápátá ẹ wá wò mí o ó ṣọdọ ọkú rẹ síwájú ni ọsùn síwájú. Russia. Ah! I bless you. God bless you. Aganju. Ẹni ló dé. Olórí. Aganju. Ẹ eh? kábíyèsí dá. Kábíyèsí ò sí nílé. Ah. Olórí, omi ti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Eh, Nígbà tá a dé ojú ogun lọ́hùn kọ́ wọn a pa wọn àmọ́ nígbà tó gbó tẹ̀yìn ah! olórí ìlú ògidó ni wọ́n gbé bọ́ta ìlú ògidó sí ewé kókò ni wọ́n ṣàwojú ẹ̀ gámúgámú ni wọ́n fi ń lù afọ́jú ní lù àwọn odi ni wọ́n ń do àwọn amọ̀ ogun wa ti sùn lọ́ba bíi àá gbogbo wọn ti kú pátápátá kódà èmi olórí ogun ń wọ yìí àjàmàṣá ni mo lò délé olórí o wá sọ fún kábíyèsí kẹ ẹ má láfíà kẹ ẹ má yé máa fi ó ah, sì ń bọ́sẹ̀ tí sojú. là nó chìm em bị chìm rồi Não, vai direito. kábíyèsí ọba adélékè. ọba adélékè ǹjẹ́ o rántí ojú yìí mọ́. n ò rojú ìrè o. ní ọjọ́ kìíní àná ní ààfin. ẹ káre ẹ má bínú ṣe rí jọ́tẹ̀ ẹ wà ọ sapá kan jà mọ́ ẹ gbọ́ bí gbogbo ohun tí àwọn olóyè mi sì sọ ń jọ́ náà ẹ má yìí sì bínú. Eh, torí gbà mẹ́wàá àgbà a máa ṣe ọmọdé ọmọdé a máa ṣe àgbà mo á forí adébẹ̀yìn kó ti jẹ́nu. ọba adeleke àrékọjá ti balẹ̀ tó sú níjọ́ kìíní àná tá a dífá fún ọ láàfin ìwọ àtàwọn olóyè rẹ ẹ pé bálẹ̀kẹ́ ẹ pọ̀rún mílà lọ́dàlẹ̀ ẹ wá ń sẹnu gbòlò ẹ ń sẹnu gbàlà ẹ ń sọ̀rọ̀ sífá mo sọ fún ọ mo kífá fún ọ mo lóhun tí ó ṣe ni ò lè mọ́ ṣe ni adíbá fún baálé àgídí pálí nílùú akúrẹ̀tẹ̀ tó ń ti jagbọ̀n wọ́n ní yọ̀ọ́ dẹrù àfẹ̀mọ́júmọ́ ó ní sára ayé ní ògbèrò òun ní àgbèrò ọ̀run wọ́n ní wọn náà ló gbèrúra rẹ̀ ó ní tí ó lè ṣeéṣe náírà wọlé àkèrè wọdò wọn náà fẹ́ fi náà lé jáde bí náà wàá lé o bí náà ò ní lé o lónìí lámọ̀ wá wo ẹrù ọwọ́ mi ẹrù ayé ni ó sì forí ara rẹ̀ gbé igbó olúkọ ọmọjọ́ níbi táyẹ̀rẹ́ ti patí ko ibẹ̀ ló ń gbé lọ níbi tó ọmọ ti kú tíya rẹ̀ ní ọ̀sẹ̀sẹ̀ níbi tó ti fi ewé ọ̀gẹ̀dẹ̀ rán lọ àgídìgbò tí wọ́n ń dáwọ́ bo ìpọ́ngbá ìpọ́ngbá tí wọ́n ń dáwọ́ bo ìgbìgbì ìgbìgbì ìlú ọ̀hún ọ̀gbọ́dọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀gbọ́dọ̀ fàyà ẹrù ọ̀hún náà wá rèé o ẹrù ayé ni ọ wà tẹ́rì rẹ wà yìí o ó gbé lọ gbé olúkorogbójó. èmi ọba adélèké. bẹ́ẹ̀ ni ọba adélèké bọ́ ẹ̀wẹ̀ ẹ̀wù ọrùn mi bẹ́ẹ̀ ni. ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá. Ah, kábíyèsí

wá tẹ́tí gẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ o tí wọ́n lẹ́rù ọwọ́ mi ọwọ́ àmọ́ tọ́ lọ tààrà igbó olúkorobójó ibẹ̀ ló ń gbẹ́rù náà lọ. ní igbó àwọn ẹlẹ́yẹ. <laughs> la wà ń lọ báyìí. lè tẹ̀lé yín lọ mọ́. torí kí ni. ṣé ẹ mọ̀ wípé obìnrin ni mí inú igbó tí wọ́n sì ní ẹ máa lọ n ò rò pé mo lè bá yín débẹ̀. mo lọ wá fẹ́ padà sí báyìí. kábíyèsí mo fi orí ọba aládé mẹ́rẹ̀ẹ̀rìndínlógún tó ti jẹ mo fi sìn yín mo fi ẹlẹ́dàá ìyá mi sìn yín mo fi ẹlẹ́dàá tèmi náà sìn yín kábíyèsí ọkọ ni ọmọlé ẹ̀ta ọmọlánìyàn pẹ́lẹ́ mi ọmọ aláàníbà ọmọ lúbúlúbú èéfín ọkọ mi ọmọ abisọ wọ́gìrì lóru ọmọ ọkọ̀jú òjì a máa pín pẹ́lẹ́ mi ọmọ ẹni apá tó sí ẹ̀ fún tán ẹni gẹ́gẹ́ sí àyà tó sí ẹ̀ fún kò mọ̀ kọ̀ọ̀kan kábíyèsí adéyìn rẹ̀ ìrùkẹ̀rẹ̀ yín rẹ̀ pàṣẹ eré kábíyèsí ẹ gbà lọ́wọ́ mi ẹ gbà á lọ́wọ́ mi kábíyèsí kábíyèsí ẹ gbà mi. kábíyèsí. Ah.